بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo إسلام ní kíkí sí ìkànnì Taalim TV ní òní tí í ṣe ọjọ́ sábtì ọjọ́ asabt déètì òní ní 19 19 oṣù kẹfà Jumada Sani ọdún 1443 ní ìrọ̀lẹ́ yìí ohun tí ó máa jẹ́ àkórí ọ̀rọ̀ wa òun ni mo pè ní ta ni àáfàá ẹlẹ́bọ ta ni àáfàá ẹlẹ́bọ ó tójọ́ mẹ́ta tí a ti ń gbọ́ àáfẹ́ ẹlẹ́bọ àáfẹ́ ẹlẹ́bọ ta ni a ẹlẹ́bọ. Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kó jẹ́ kí ó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa. àáfàá ẹlẹ́bọ a rí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ méjì two word lápapọ̀ tó wá di compound name compound name orúkọ méjì tí a kàn pọ̀ mọ́ra wọn ìkíní àáfàá ìkejì ẹlẹ́bọ àwa pa méjèèjì pọ̀ ó di àáfàá ẹlẹ́bọ láti mọ ta ni àáfàá ẹlẹ́bọ a gbọ́dọ̀ kọ́kọ́ mọ ta ni àáfàá a sì gbọ́dọ̀ mọ ta ni ẹlẹ́bọ tí a bá ti mọ àáfàá tá a sì mọ ẹlẹ́bọ ìtumọ̀ àáfàá ẹlẹ́bọ yóò yé wa àáfàá bí a ṣe máa ń pera wa yẹn pé àáfàá àáfàá kì í kọ́kọ́ ṣe èdè Yorùbá kì í ṣe èdè Yorùbá kò sí nínú lexicon Yorùbá èdè àyálò ni èdè àyálò ni àáfàá jẹ́ láti inú èdè Hebrew láti inú èdè Hebrew ṣùgbọ́n tí ohun ẹ̀ jọ ohun tó wà nínú èdè lárúbáwá nítorí pé àwọn kìrìsìtẹ́nì àwọn kìrìsìtẹ́nì ní ọmọ ń pera wọn ní àlùfáà àlùfáà dòdòmídò àlùfáà àlùfáà yìí ni ó di àfáà àfáà okay Alufa, ló di àfáà nígbà tó sì já sí wípé ohun tí wọ́n ń lo àlùfáà fún nínú èdè Hebrew òun náà ni ẹni tí ó ní ẹ̀kọ́ nípa ìmọ̀ àtàwọ́rá tó sì fi ń kọ́ àwọn ènìyàn ẹni tó nímọ̀ nípa àtàúrà tàbí al tí ó sì fi ń kọ́ àwọn ènìyàn bí a ṣe yá orúkọ yẹn wá nìyẹn ṣùgbọ́n ṣàdédé àlùfáà yìí ó jọ bí ọ̀rọ̀ kan nínú èdè lárúbáwá tí wọ́n ń pè ní alifun alifun tó jẹ́ lẹ́tà àkọ́kọ́ nínú alif bá sa nínú èdè lárúbáwá wọn kì í pe onímẹ̀sìn ní alifun wọn kì í pe onímẹ̀sìn wọn kì í pe ní alifun tí wọ́n bá to orúkọ tí wọ́n máa ń pe onímọ̀ kalẹ̀ kò sí ohun tó jẹ́ alifun nínú rẹ̀ lẹ́yìn kí alif kó jẹ́ ìró àkọ́kọ́ nínú alif bàtàtà ohun tí wọ́n tún máa lo alif fún òun nìkan sọ pé alifun nínú òǹkà ó jẹ́ ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún kan èyí ni àwọn èèyàn wá ń mọ́ ara wọn wọ́n ń mọ́ ara wọn pé ọ̀dà agásí pé ẹni tá a mọ̀ pè ní alifun òun náà ni ẹyọ ẹnìkan tá a lè fi ṣe dédé ẹgbẹ̀rún ènìyàn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àjòmọ́ ni lárúbáwá kì í pe onímọ̀ ní alifun bí wọ́n bá pè ọ́ ní alimun wọ́n pè ọ́ ní alamatun wọ́n pè ọ́ ní muallimun ustazun mudarrisun fakihun muhadithun mufassirun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ohun tó jẹ mọ́ alifun àwọn kìí fi alifun pe ara wọn tí wọ́n bá jẹ́ onímọ̀ ṣùgbọ́n Ah, nígbà tí ìdàrúdàpọ̀ wáyé láti inú èdè ah, àyálò èdè Hebrew tí àwọn kìrìsìtẹ́nì jọ máa ń lò tí wọ́n fi máa ń pe aṣáájú ìjọ wọn nínú ilé ìsìn wọn ní àlùfáà àlùfáà ìjọ àlùfáà ìjọ àlùfáà náà ni èdè yìí ó làwa náà bá ń lò fún ẹni tó bá ti nímọ̀ tó nímọ̀ nípa tíra tó lè ké tíra tó lè túmọ̀ tíra bó ṣe di pé ọ̀rọ̀ yìí di àjùmọ̀lò nìyẹn ok wọ́n wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kókó ni pé wọ́n ń lo àlùfáà fún ẹni tí ọba ní ìmọ̀ ẹ̀sìn tó bá ní ìmọ̀ ẹ̀sìn tó nímọ̀ àtàwọ́rá tàbí al-injil tàbí al-qur'an wọ́n tún fẹ́ ìtumọ̀ àlùfáà lójú sí àlùfáà tó di àfáà wọ́n tún fẹ́ lójú sí débi pé ẹni tí ò tiẹ̀ wulẹ̀ ní ìmọ̀ kankan màmá náà ní àlùfáà so gẹ́gẹ́ bí ó sì jẹ́ pé ìyàwó láàrin àwa mùsùlùmí ó lè pe ọkọ ẹ̀ ní àáfàá mu lè ní àáfàá mi àáfàá rẹ̀ sì lè mọ̀mọ́ ibi tí alifu gan dorí kọ ṣùgbọ́n ìpìlẹ̀ gangan ni pé wọ́n ń lo the word àlùfáà àlùfáà wọ́n ń lò fún onímọ̀ tó ń darí àwọn kan onímọ̀ ẹ̀sìn ó ń darí àwọn kan so àlùfáà náà ló di àfáà ok àlùfáà náà ló di àfáà wọ́n pa ìró lí wọ́n pa á jẹ kú ọgbà àràmọ́ látara a so àlùfáà àùfáà ó sì di àfáà bí yẹn ṣe lọ nìyẹn kókó ni pé ẹni tẹ́ ń pè ní àlùfáà tàbí àfáà ó ní kí ni o ó ní ẹni tí ó nímọ̀ ẹ̀sìn ẹni tó jẹ́ olùdarí fún àwọn ìjọ ẹlẹ́sìn ta ni wọ́n ń pè ní ẹlẹ́bọ ẹlẹ́bọ ni ó jẹ́ orúkọ ẹ̀dà e fún abọ̀rìṣà ìyẹn ni pé olóòṣà abọ̀rìṣà òun náà ni wọ́n ń pè ní ẹlẹ́bọ ìdí ni wípé ẹni tó bá ti jẹ́ abọ̀rìṣà tó jẹ́ olóòṣà nínú ìlànà ohun tí wọ́n máa ń ṣe tó gbajúmọ̀ pẹ̀lú wọn ni pé wọn ò lè má gbé ẹbọ wọn ò lè má gbé ẹbọ wọn ò lè má ṣe ètùtù wọn ò lè má ṣe ìpèsè wọ́n gbé ẹbọ fún àwọn irúnmọlẹ̀ wọ́n á rúbọ oṣó wọ́n á rúbọ àjẹ́ gbé e, e, e, èsè àwọn nǹkan tí èèyàn lè jẹ ló ní èsè àwọn nǹkan tí èèyàn lè jẹ bí ìrèké bí àdùn bí ẹ̀kọ bí ẹyin bí epo wọ́n á kó sínú apẹ wọ́n á lọ gbé sí oríta wọ́n sì lè gbé sí orí ìgànná wọ́n ní àwọn fi rúbọ so wọ́n á rúbọ ìyè wọ́n á rúbọ ikú wọ́n á àrùn so àwọn tó jẹ́ olóòṣà àwọn ni ìṣe wọn jẹ́ ẹbọ rírú kò sí nínú ìṣe ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn mùsùlùmí láti máa gbé ẹbọ. E àwọn tí wọ́n jẹ́ abọ̀rìṣà bí oníṣàngó bí ológun bí ọlọ́ya bí ẹni tí ń bọ ajé bí ẹni tí ń bọ ìṣù ọ̀dàrà so bí ẹni tí ń bọ ifá wọn ò lè má gbé ẹbọ ẹbọ gbígbé ó jẹ́ ìlànà kan tí àwọn fi lérò pé àwọn fi ń súnmọ́ àwọn Ògún lákàáyé Ṣàngó Ifá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ ẹni tí wọ́n gbà pé ó rán wá sílé ayé táwọn ń pè ní Ọlọ́run tàbí Elédùmarè tí í ṣe Allah ẹni tó dá ayé àti ọ̀run bó tilẹ̀ jẹ́ pé Allah subhanahu wa ta'ala kò rán ẹnìkankan wá sílé ayé láti wá ṣẹbọ ṣùgbọ́n ohun tó jẹ́ èròǹgbà tiwọn àdìọ́kàn tiwọn nìyẹn so tẹ́mbà wá pèèyàn ní ẹlẹ́bọ ìtumọ̀ ẹ̀ ni pé abọ̀rìṣà ni olóòṣà ni tó máa ń gbé ẹbọ tó máa ń ṣe ètùtù tó máa ń gbé èsè tí ó pèsè oúnjẹ fún àwọn ẹ̀mí àìrí àwọn irúnmọlẹ̀ àwọn iwin àwọn àjẹ́ àwọn oṣó àwọn emèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. now lónìí ní ìjọ́hun àná àwọn àlùfáà wọ́n dá dúró àwọn ẹlẹ́bọ wọ́n dá dúró àwọn àlùfáà wọ́n dá dúró àwọn ẹlẹ́bọ wọ́n dá létà létà lẹ́yìn ọ̀rẹ́ yìí ń ṣe ni àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà yìí ń ṣe ni àwọn náà wọ́n bá ń gbé ẹbọ wọ́n ń gbé ẹbọ bí àwọn àlùfáà kan bí wọ́n ṣe di ẹlẹ́bọ nìyẹn yálà nínú àwọn kìrìsìtẹ́nì tàbí lọ́dọ̀ àwa mùsùlùmí so a rí àwọn pítọ̀ àwọn referent àwọn wòlíì àwọn alàgbàjọ àwọn olùṣọ́àgùtànjọ táwọn náà ti di ẹni tí ń gbé ẹbọ tí wọ́n ń gbé ẹbọ bẹ́ẹ̀ náà la wá rí láàrin àwa mùsùlùmí àwọn tí ń pè ra wọn ní àlùfáà àfáà táwọn náà di ẹni tí ń gbẹ́bọ tí ń ṣètùtù so nípasẹ̀ bẹ́ẹ̀ orúkọ wọn ti wá pé méjì wọ́n ti wá di àáfàá ẹlẹ́bọ now èyí tó kàn ni àwọn wo gan láàrin àwa mùsùlùmí ni eh, ok ká tó sọ yẹn ẹjẹ́ àtúbọ̀ sí ah, eh, wider stage wider meaning fún ẹbọ. E ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan wípé ohun tí ń jẹ́ ẹbọ òun náà lè ìbọ̀rìṣà but ẹbọ gbígbé ó jẹ́ àbùdá kan fún gbogbo tó bá ti ń bọ òrìṣà pé yóò máa gbé ẹbọ now nínú láńgbèjì ti Islam láńgbèjì tí Islam ń lò fún àwọn abọ̀rìṣà àwọn olóòṣà orúkọ tí islam máa pè wọ́n ó ní alimushrik alimushrik ẹlẹ́bọ alimushrik àwọn wo ni islam wá máa lo alimushrik fún tàbí orúkọ tí islam máa pè iṣẹ́ ẹbọ òun ni wọ́n ń pè ní ashirik ashirik kí wá ni wọ́n ń pè ní ashirik nínú Islam a tún gbọ́dọ̀ gbọ́ ìyẹn yé káwo bí tí ó ti jọ ti ohun tí Yorùbá ń pè ní ẹbọ a rí pé ohun tí Yorùbá ń pè ní ẹbọ mo ti sọ ohun gangan ni ìbọ̀rìṣà ẹni tí bá ń bọ igi tó ń bọ ọ̀pẹ tó ń bọ òkúta tó ń bọ irin tó ń bọ odò ní wọ́n máa ń pè ní abọ̀rìṣà tí gbígbé ẹbọ wá jẹ́ ọ̀kan nínú ìṣe wọn tó jẹ ọ̀kan nínú àṣà wọn okay now islamu nígbà tí ìsìláàmù dé bá wa kí wá ní ìsìláàmù pè ní ẹbọ ashirk ìsáàmù sọ pé ohun tí ń jẹ́bọ ó pín sí méjì ìsáàmù pín ẹbọ sí méjì ó pè kan ní ashiriku al-akbar ó sì pè kan ní ashiriku al-asgar ashiriku al-akbaru yìí òun ni ó dúró fún jíjọ́sìn fún nǹkan kan lẹ́yìn àlọ́ọ̀ àti pípe nǹkan kankan lẹ́yìn Allah jíjọ́sìn fún nǹkan kankan lẹ́yìn Allah pípe nǹkan kankan lẹ́yìn Allah òun ni Islam pè ní ẹbọ ńlá therefore gbogbo àwọn olóòṣà ẹlẹ́bọ ńlá ni wọ́n torí pé wọ́n jọ́sìn fún Ògún wọ́n jọ́sìn fún Ọya wọ́n ń jọ́sìn fún ajé lẹ́yìn àlọ́ọ̀ wọ́n ń bọ òrìṣà lẹ́yìn àlọ́ọ̀ so ẹlẹ́bọ ńlá ni wọ́n ohun tí wọ́n sì ń bọ yìí òun náà ni wọ́n ń képè tí wọ́n bá níṣòro tí wọ́n bá fẹ́ súre ẹni tí ń bọ Ògún yóò ké sí Ògún ẹni tí ń bọ Ṣàngó yóò pè Ṣàngó ẹni tí ń bọ Èṣù yóò pe èṣù so bíbọ àti pípe nǹkan míì lẹ́yìn àlọ́ọ̀ là ń pè ní àṣírkù al-akbar bíbọ àti pípe nǹkan míì lẹ́yìn àlọ́ọ̀ òun ni Islam ń pè ní ẹbọ ńlá so àwọn tó wá jí àbọ̀rìṣà nílẹ̀ wa bí wọ́n ṣe ń bọ òrìṣà bẹ́ẹ̀ ni wọ́n ń ké pe òrìṣà láti gbọ́ bùkátà wọn so ẹni tó bá a sọ pé ẹlẹ́bọ ńlá ni now ọwọ́ akú ẹlẹ́bọ kékeré ẹlẹ́bọ kékeré òun náà ni ẹbọ eléyìí tó dá sí wípé ó ń tọ̀ wọ́n ò bọ nǹkan lẹ́yìn ọlọ́run kò sì képe nǹkan lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n ó ṣe àwọn ìṣe kan tàbí ó sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé ó jẹ́ ohun tá a lè pè ní àrífín láàrin ẹ̀dá àti ọlọ́run àrífín ẹ̀pẹ̀ tí ẹ̀ rí ìyàn fín ìtumọ̀ pé ìyẹn sọ̀yàn di ẹgbẹ́ èèyàn àrífín ìyẹn sọ ẹnìkan tí ò tó yàn tábà ní orí ìyàn fín ìyẹn ni pé ó sọ di ẹgbẹ́ rẹ̀ so àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ tàbáwọn ìṣe tí wọ́n ń ṣe tí ò nítumọ̀ kan tayọ pé wọ́n ń rí aláòfin aláò tó ga ju gbogbo wa lọ wọ́n wá ń ṣe ìṣe kan sí tàbí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan sí tó ń jọ bí ẹni pé wọ́n fẹ́ máa fi kíní yẹn kẹgbẹ́ kẹgbẹ́ àlọ́wù wọ́n ò jọ́sìn fún o dìímú o dìímú wọn ò jọ́sìn fún kíní yẹn wọn ò sì pe kíní yẹn lẹ́yìn ọlọ́run pé kó bí àbùkátà wọn ṣùgbọ́n àdìọ́kàn wọn lórí ẹ̀ àdìọ́kàn wọn lórí rẹ̀ ó ti ń túmọ̀ sí wípé wọ́n rí ọlọ́run fín wọ́n ń fi nǹkan yẹn wọ́n fi ń kẹ́gbẹ́ aláwò nínú àwọn ìṣe tí aláwò máa ń ṣe nínú àwọn iṣẹ́ tó máa ń ṣe bí àpẹẹrẹ kí èèyàn mú oògùn kó fi kọ́ ara kó fi kọ́ sí ara kó fi kọ́ sí ilé pẹ̀lú èròǹgbà pé pẹ̀lú àjọ́kàn pé tí kìíní yẹn bá ti ń bẹ́ńbẹ̀ ààbò mọ́ bo onítọ̀hún tàbí ààbò mọ́ bo àyè yẹn iṣẹ́ ọlọ́run ni ààbò ọ̀dọ̀ ẹ̀ ló yẹ ká wá ààbò sí ẹnìkan wá lọ mú ewé àtegbò àti awọ ẹranko kan ọ dá gbogbo ẹ̀ pọ̀ ó wá fi pọ́ síbì kan a sọ pé ó ń tọ̀ ń ṣe ẹbọ ṣùgbọ́n ẹbọ tó ṣe yẹn ẹbọ kékeré ló ṣe yẹn àrífín ló jẹ́ láti lérò pé kíní kan tó ń bẹ tó tún lè ṣe sábà bí ìṣọ́ yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àrífín ló jẹ́ látọ̀dọ̀ ẹ̀dá irú ẹ̀ náà ni gbọ́dọ̀ kíyàn sọ pé eh, níwájú ọlọ́run àti ènìyàn àrífín ni níwájú ọlọ́run àti ènìyàn tó túmọ̀ sí pé ọlọ́run ọba dúró báyìí èèyàn náà dúró báyìí níbo wọ́n ti jọ dúró papọ̀ so o fẹ́ máa dọ́gba máa fi èèyàn àti ọlọ́run o fẹ́ máa gbé wọn sí lẹ́bù kan náà so àpẹẹrẹ míì ó ní bí kí èèyàn ó ní àdìọ́kàn pé tóun bá fẹ́ jáde kó ń lé tóun bá ti fẹsẹ̀ kọ́ tàbí tó ń bá gbóhùn ẹyẹ kan àbí tí ẹyẹ kan bá fò lọ sọ́tún ó túmọ̀ sí pé ìjáde yẹn dáa tó bá fò lọ sósì ó túmọ̀ sí pé ìjáde yẹn ò dáa ìyẹn ti ń gbé ìmọ̀ tí ó ṣẹlẹ̀ ìyẹn ti ń fi kọ́ sí ọ̀dọ̀ ẹlòmíì yàtọ̀ sí ọ̀dọ̀ àlọ́hùn àrífín ló jẹ́ gbogbo àwọn ọ̀nà tí ẹ̀dá ń gbà rí ọlọ́run fíwọ̀n yẹn ni wọ́n kó papọ̀ tí wọ́n ń pè ní ẹbọ kékeré ṣe wá rí àwọn ẹlẹ́bọ ńlá tí wọ́n jẹ́ àbọ̀dìṣà gbogbo ẹbọ wẹ́rẹ́ yẹn ẹbọ kéékèèké yẹn wọ́n gùdù bẹ̀ wọ́n gùdù bẹ̀ dáadáa gbogbo nǹkan tí ò tó nǹkan ní mọ́sẹ̀rù bá wọn nǹkan tí ò dámọ̀ nǹkan kan ní máa fún nítumọ̀ ìṣe wọn ni ẹnì kan ò sì wulẹ̀ ní jẹ́ ẹlẹ́bọ ńlá àti kó ti di pòfẹ́sọ̀ lórí ẹbọ kékeré kó ti di àgbọ̀ ọ̀jẹ̀ nínú ẹbọ kékeré now ibi tàwa ń lọ rè ẹni tó bá wá jẹ́ àfáà ẹni tó bá jẹ́ àfáà tó tún wá gbọ́ oríkì ẹlẹ́bọ yọ́ mọ̀ túmọ̀ sí wípé onítọ̀hún ọ̀ràn tí àwọn ẹlẹ́bọ dá òun náà ti dáa ohun tó túmọ̀ sí nìyẹn ọ̀ràn tí àwọn ẹlẹ́bọ dá òun náà ti dáa kí wá ní àwọn ọ̀nà tí àwọn àáfà ń gbà di ẹlẹ́bọ nítorí pé ó ṣeéṣe ká má rí àáfàá tí ó lọ bọ Ògún ará ti ń bọ ogun o. sọ ẹ̀ pé èèyàn òrùjú mọ́ èèyàn òrùjú ó ṣeéṣe kárí àáfàá tí ó lọ bọ èṣù that was the time tí wọ́n ní àáfàá kan lọ síbi Ọ̀ṣun Òṣogbo so ìyẹn òrùjú tẹ́ máa pèrú ẹni yẹn ní àáfẹ́ ẹlẹ́bọ òrùjú nígbàtà wulẹ̀ dá ẹlẹ́bọ mọ̀ pé wọ́n máa ń bọ Ògún wọ́n máa ń bọ Ọ̀ṣun tí àáfàá wá kúrò ní mọ́ṣáláṣí tó wá kọjá sí ọ̀dọ̀ àwọn ọlọ́sùn so definitely kò yẹ kéèyàn ó rìn lójú ibi tí ìrùgù ti wà lórí tí wọ́n bá pe àfáà kan ní àfẹ́ ẹlẹ́bọ ibẹ̀ ni mo fẹ́ tan ìmọ́lẹ̀ sí fún wa tẹ́yìn ló sì rí pé àà lóòótọ́ lóòótọ́ àfẹ́ ẹlẹ́bọ lágbájá now àwọn àfáà kan lónìí wọn ò lọ bọ Ṣàngó o wọn ò lọ bọ Ọya ṣùgbọ́n wọ́n ti di àfẹ́ ẹlẹ́bọ àpẹẹrẹ wọn rèé ẹni tó bá ti lè jẹ́ mùnàfìkì mùnàfìkì àáfàá tó bá ti jẹ́ mùnàfìkì yóò jẹ́ àfẹ́ ẹlẹ́bọ tó jẹ́ mùnàfíkì ẹ̀sìn yóò jẹ́ àfẹ́ ẹlẹ́bọ lọ́nà wo ohun tí ó ń pè ní mùnàfíkì àdínì ó ní pé kíyàn fi sáàmù ṣe bojúbojú kó sì máa yọ ìbọ̀rìṣà ṣe kó máa yọ ìbọ̀rìṣà ṣe bí kó ní èrè ìbejì nínú ilé bí kó ní ọ̀sán nínú ilé bí kó máa ṣe ògùn àjọbọ ó sì ń pèrè ní mùsùlùmí irú ẹni yẹn àfẹ́ ẹlẹ́bọ ni. Ye, àpẹẹrẹ kejì àfó oníjálàbí àáfáà tọba ti ń ṣe jálàbí àfẹ́ ẹlẹ́bọ ni àáfáà tí ó bá ti ń ṣe iṣẹ́ jálàbí àfẹ́ ẹlẹ́bọ ni kí ni ìdí ẹ̀ ìdí ni pé ṣe ríṣẹ́ ó ní ẹ̀dà iṣẹ́ babaláwo tábà pè nǹkan ní ẹ̀dà ó ní tí a pé àwọn ọmọ tí wọ́n lọ sí skul tí a mọ̀ sí biology wọ́n ní wọ́n fẹ́ ṣe practical biology ńgbò yá wá di alternative to practical alternative to practical eh. so onígálàbí iṣẹ́ gálàbí jẹ́ alternative sí iṣẹ́ babaláwo sẹ́mọ̀ pé iṣẹ́ babaláwo kí ni iṣẹ́ rẹ̀ yóò gbé ọ̀pẹ̀lẹ̀ kalẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ẹ̀ǹdì ogún ifá yóò gbé kalẹ̀ láti mọ̀ fi yẹ kádàrá ẹ̀dá wò yóò sì so oògùn oríṣiríṣi mọ́ inú ilé bẹ́ẹ̀ ni ó sì ní òòṣà kan tí ń ta epo lé lórí tí máa bọ tó bá sì kan pé kó rúbọ yóò gbé ẹbọ. E yóò gbé ẹbọ